ẹ lọ bá mi wá pàrífò ẹyin adìyẹ ìyẹn ní pàrífò ẹyin adìyẹ tó ti pa ọmọ àwọn pàrífò tó wá ṣẹ́kù tí adìyẹ papò yẹ kì í ṣe yín o pàrífò tọmọ ti jáde kó òwúrọ̀ ẹ̀ ẹ jẹ́ ká wá oríṣi láti ilé òtẹ́lẹ̀ ọ̀rẹ́ yìí oníbèrè ẹ bá lọ́dọ̀ àwọn oníkulẹ̀jà máa ta fún yín àwọn oníkulẹ̀jà náà ta ẹ bá tilẹ̀ fẹ́ ra pàrífò ẹyin adìyẹ tó ti pa ọmọ ẹ jẹ́ ká rà á ewé kan wà táwọn bá ń pè ní ewé ọgbọ́ ẹ jẹ́ ká lọ wá ẹ jẹ́ ká àbí ká lọ rà ẹ jẹ́ ká lọ méjèèjì papọ̀ pàdé fún ẹni adìyẹ àtẹwé ọgbọ́n ẹ jẹ́ ká lọ papọ̀ ẹ jẹ́ ká kó lórí ká fi òrí po ẹ jẹ́ ká kó sínú ike kan tá a bá tún fẹ́ jáde lé láàárọ̀ ẹ jẹ́ ká ti ọwọ́ ẹ jẹ́ ká ti bọ́dún òrí ẹ jẹ́ ká máa fi pa orí ìdodo wa lọ bá mi gbìyànjú ẹ̀ wò kò síbi tí a máa dé lọ́jọ́ yẹn ara yẹn a máa yọnu sí wa nítorí pé kí ni tóri bá ti fojú kan ọ̀run níṣẹ́ ni tinú ẹ̀ ń yọ ẹjá lọ gbìyànjú ẹ̀ wò ẹ̀yọ́nú ni bẹ́ẹ̀ ni tested confam ni ojú bẹ́ẹ̀ lọ èròjà ojú méjì yẹn náà lọ pàrífò ẹyin adìyẹ tádìyẹ ti pa ọmọ ẹ jẹ́ ká lọ pẹ̀lú ewé ọgbọ́ ewé ọgbọ́ yẹn ò níye o iye tó bá wù ara lè lọ mọ bàbá ti fẹ́ kékeré yẹn ó pọ̀ sí ẹ jẹ́ ká fi òrí ko ká po papọ̀ mọ́ orí dáadáa ẹ jẹ́ ká po sínú ike kan tàbá tó fẹ́ jáde ní láàárọ̀ ẹ̀kàn jẹ́ ká rọra ti ọwọ́ bọ̀ báyìí ká fi pa orí ìdodo wa ó tán ẹ lọ gbìyànjú ẹ̀ wò lágbà Olódùmarè á bá ògùn aláàmà jẹ́ fún yín o ó seven thirty one eighty three forty five eighty three nọ́mbà mi ó seven thirty one eighty three forty five eighty three mo ń bọ̀.